lórí ìtẹ̀lé matrices àti determinants náà la ṣe wá o mo dúpẹ́ pọ̀ ní ọwọ́ àwa tí à ń bá mi ká lọ tá a dẹ̀ ń fi àwọn fẹ́ràn ọlọ́kan ọ̀jọ̀kan sọ sí àwọn tí ó lè jàǹfààní lórí wọn nínú fẹ́ràn eléyìí tí ó kọjá àṣàlàyé matrices àti àwọn ọ̀nà ìgbàkọ́ wọn nínú fẹ́ràn eléyìí tí ẹ wò yìí màá máa ṣàlàyé àwọn oríṣiríṣi ọ̀nà tí matrices pín sí ẹmú yín kẹ́ mọ́ bá mi ká lọ. ilé bá yé wa a ní àwọn oríṣiríṣi matrix o àwọn types matrix lóríṣiríṣi so nínú ọ̀nà àkọ́kọ́ eléyìí tí mo fẹ́ ṣàlàyé òun náà là ń pè ní kíni row matrix tá bá ní row matrix row matrix matrix kan lòun náà ṣùgbọ́n tó jẹ́ pé one row òun náà ló mọ̀ ṣe kíni o ló mọ̀ ní tẹ́ bá wá pèjúwe yìí nìsín one four seven ta ló lè sọ ọdà matrix fún mi ẹ rí pé ọdà rẹ̀ òun náà ni pé kí ni o kí la lákọ̀ọ́kọ́ mọ kọ ro ro mélòó la ní bíbá Roo ni kí ni o tí tí ń wá lápò àpò òsì wá ọ̀tún ẹ rí kan náà la ní ajásí pé ilé ọmọ jẹ́ one by kólọ̀mù mélòó la ní o tí tí ń wá látòkè wá sísàlẹ̀ ro kan o kejì o kẹta ajásí pé ọdà matrix yìí one by three tẹ́ ẹ bá ti ní matrix kan tó jẹ́ pé ọ̀dà rẹ̀ ró rẹ̀ ọyọ kan ló ní a máa ní kíni o ró matrix so nínú àwọn ìwé mìíràn wọn máa ń pè ní kíni o one by m matrix òun náà ni pé kíni o matrix tó yẹ pé ró kan ló bá ní a máa pè ní kíni a máa pè ní ró matrix ìgbà tẹ́lẹ̀ yẹn ti yé wa tá a ti mọ̀ túmọ̀ ró matrix ọ̀dà tí máa ní kólọ̀ matrix ńkọ́ pẹ̀lú àlàyé eléyìí tí mo ti ṣe yẹn náà ajásí pé column matrix bákan náà wẹ̀ òun ó mọ ní kólọ́ọ̀mù kan ṣoṣo ẹ̀sìn òtí bá kọ́ nǹkan báyìí sìn one two three matrix kan lòun náà róò mélòó mo ní ẹ má gbàgbé o róò ní títò látàpọ̀ òsì sápọ̀ ọ̀tún ajásí pé róò àkọ́kọ́ rèé o róò kejì rèé o róò kẹta rèé o kí ni ọ̀dà matrix yìí three torí róò mẹ́tàlá ni by ẹ má sọ pé times three by láàmọ̀ pé so three by kólọ́ọ̀mù mélòó la ní kólọ́ọ̀mù kan so ajá just pé three by one òun náà ní kí ni àpẹẹrẹ column matrix ni so tẹ bá fẹ́ sọ lágbọ́n eléyìí náà òun náà ni. pé a lè sọ pé kí ni o column matrix ó mọ jẹ́ n by one matrix matrix tó bá jẹ́ pé kólọ́ọ̀mù kan ló ṣe kí ni o kólọ́ọ̀mù kan ló ní jẹ́ tílẹ̀ yẹn bá yẹ wà tá a ti gbọ́ yé nínú àwọn tí wọ́n fẹ́ ká mọ̀ tá a máa fi ṣiṣẹ́ òun náà ní kí ni o zero and null matrix ẹ rí i pé ìṣirò máa wọnú ara wọn bí ìpamọ́ tá a ti sá wọnú rẹ̀ ni o ẹ rí i pé tá a bá ní null set ìgbà tá a fi ṣe set kí la pé null set set tí ò ní element kankan tó ti bá wọn ṣùgbọ́n tí wọ́n bá ní null matrix ẹ ní sọ pé matrix tí ò ní element kankan tó ti bá wọn yóò mọ̀ jẹ́ matrix tó jẹ́ pé àwọn element rẹ̀ jódo ẹ̀sùn tí n bá kọ́rù nǹkan báyìí zero zero zero zero zero zero zero zero zero zero ah, ẹ rí i pé tẹ bá ṣàkíyèsí rẹ̀ matrix yìí o three by three ni tora ní ró mẹ́ta kólọ̀m mẹ́ta ṣùgbọ́n àwọn ẹ́límẹ́ǹtì wo ló ní ẹ̀rí pé tẹ́ bá kíyèsí àwọn ẹ́límẹ́ǹtì rẹ̀ zero zero zero zero zero ní gbogbo wọn tó bá ti lè jẹ́ pé gbogbo ẹ́límẹ́ǹtì inú matrix kan zero ní gbogbo wọn a máa pè ní zero matrix àbí kíni o àbí null matrix a máa pè ní zero matrix àbí null matrix àpẹẹrẹ mìíràn náà lélẹ́yìí o so zero matrix nìyẹn o zero matrix yìí ó wá ṣàǹfààní púpọ̀ ọ̀farapẹ́ ẹ ẹ rí i pé nínú kíni o nínú gbàtà ṣe binary operation ala ní kíni ala ní additive identity ṣe n pé additive identity zero ni ìwọ ni pé kíni mo rò mọ́ nọ́mbà kan tí ó mọ fi fún mi nọ́mbà ọ̀hún padà zero ni gẹ́gẹ́ máa ṣe máa ṣàlàyé nsàlẹ̀ náà ní matrix náà a ní identity element under addition of matrices òun náà ni pé kíni mo rò matrix wo ni màá máa rò mọ́ matrix kan tí ó mọ fún mi matrix yẹn padà Eh, matrix ten rò mọ́ náà matrix kan tó ń fún matrix yẹn padà òun là ń pè ní kí ni o identity eh, eh, zero matrix òun là ń pè ní zero matrix gẹ́gẹ́ bí àsìmọ́ gbàlàyé rẹ̀ yìí nínú àwọn nǹkan mìíràn tí wọ́n fẹ́ ká mọ̀ òun náà là ń pè ní kí ni o square matrix square matrix kò le rárá mo fẹ́ kẹ́yìn náà ṣe kí ni ronú nípa rẹ̀ ètò nọ́mbà kan ni tó jẹ́ tó jẹ́ pé tí tòun mọ́ ń fara jọ rectangle ajá sí pé ńgbà tá mọ̀ pé rectangle dimension òun èé sọ̀tọ̀ọ̀tọ̀ so ti dimension òun èé papọ̀ lẹ́ǹtì lè ju breadth lọ torí ẹ̀ la fi sọ pé kí ni láwọn matrix tí mo nígbà kan ní two by three three by two four by one gẹ́gẹ́ bá a ṣe ni ṣùgbọ́n tá a bá ní square matrix kí lẹ gbọ́yé nípa square square náà ni pé kí ni o length àti breadth wọ́n equal síra wọn ajá sí pé ìtumọ̀ square matrix náà ni pé matrix kan ni òótọ́ pé nọ́mbà àárọ̀ rẹ̀ àti nọ́mbà kólọ́mù rẹ̀ wọ́n jọ dọ́gba so ti máa òun là máa ń pè ní kíni o n by n matrix kíni n by n matrix òun náà ni pé row àti row row àti kólọ́mù wọn ṣe kíni o wọ́n jọ dọ́gba gẹ́gẹ́ bí àpèjúwe mo lè ní two by two ọ̀yà kí lápẹẹrẹ two by two òun náà ni pé màá ní row méjì kólọ́mù méjì n square matrix ni o àpẹẹrẹ mìíràn òun náà kíni o mo lè ní three by three one, two, three, four, five, six, seven, eight, nine. Square matrix lòun náà torí mo ní róò mẹ́ta mo dẹ̀ sì ní kólọ́ọ̀mù mẹ́ta tẹ́ ẹ bá ti ní iye ró àti iye kólọ́ọ̀mù kan náà a máa ní kíni o a máa ní square matrix káwá lọ́mọ o nínú àwọn tá a máa lò láti fi mọ ṣiṣẹ́ jù òun náà ní square matrix yìí o pàápàá jùlọ tá a bá dé determinant so nínú tí determinant ṣe kí nínú tó mọ́ ṣiṣẹ́ fún òun náà ni pé kí ni o àwọn ọ̀nà tá a lè gbà máa fi square matrix ṣiṣẹ́ tó ti bá wọn so determinant square matrix nìkan ló lè ṣiṣẹ́ fún gẹ́gẹ́ bá ṣe mọ̀ rí àbí àwọn inverse àti gbogbo wọn báyìí báyìí báyìí lọ gbòròbó ti yọra báwọn so nínú àwọn nǹkan mìíràn tí mo fẹ́ ká tún gbọ́yé ká tó bọ́ síbi iṣẹ́ gangan òun náà là ń pè ní kí ni o diagonal matrix ẹ̀ẹ́dì pọ̀ farajọ mọ́ ohun tá a ti mọ̀ tẹ́lẹ̀ tàbá ní diagonal na rí i pé ìlà ni ọ tẹ́pọ̀ mọ́ ń dá bí kíni bí n plane shape láàrin so ti bá ń bá yọ ìdá méjì tàbá ní diagonal matrix diagonal matrix òun náà ni pé kíni matrix kan ni tó jẹ́ pé gbogbo àwọn tó bá jẹ́ ẹ́límẹ́ǹtì rẹ̀ yóò mọ jódo àyàfà tó bá wà ní kíni o ní kíni o ní leading diagonal ní matrix a máa ní leading diagonal Adeshimoni Kino, second diagonal. Leading diagonal, not the first diagonal. Everything back on matrix by one, two, three, four, five, six, seven, eight, nine. Matrix ni. Ninu matrix yi o, mo lè ní leading diagonal. Kini leading diagonal mi? Leading diagonal diagonal mi lélẹ̀. Sotiye, ẹ jẹ́ n lò. Àwọn tábà ní irun kan báyìí, leading diagonal ni. Second diagonal lélẹ̀ yìí. so leading diagonal a tún ní first diagonal tó bá jẹ́ pé element matrix kan gbogbo wọn pátápátá bá jẹ́ zero àyàfà àwọn tó wà ní kíni o leading diagonal yẹn a máa pè ní diagonal matrix gẹ́gẹ́ bí àpèjúwe ní ìsìn ẹ máa wo ẹ rí i pé matrix lélẹ́yìí o kápá bá pa àwọn tí ṣe leading diagonal rẹ tí gbogbo wọn wá ṣe kíni o tó wá di zero zero zero zero zero zero ẹ rí i pé gbogbo element yẹn ló jẹ́ zero àyàfà àwọn tó wà ní first diagonal ń bí báyìí so irú matrix báyìí a máa pè ní kíni o diagonal matrix àpẹẹrẹ mìíràn lélẹ́yìí o tí n bá ní one five zero zero diagonal matrix náà lòun náà torí gbogbo àwọn element tó wà ń bí báyìí tẹ́ bá ṣàkíyèsí rẹ̀ zero ni wọn, àyàfà àwọn tó wà ní kíni o leading diagonal nìkan ìjẹ́tẹ̀lẹ̀ yẹn bá yé wa a tún wà ní unit matrix o unit matrix ẹ̀rí unit matrix a tún mọ̀ pé náà ní kí ni o identity matrix ẹ̀rí pa ti sọ pé zero matrix kí la ní zero matrix jẹ́ matrix tó bá jẹ́ pé gbogbo ẹ́límẹ́ǹtì rẹ̀ bá jòdò ajá sí pé unit matrix tẹ́ bá gbọ́ unit nínú mathematics unit túmọ̀ sí one so tí bá wọn tàbí tí wọ́n bá wọ pé unity unity túmọ̀ sí one ẹ gbé pé ah, for unity of a country fúsọ̀ kan ìlú fúsọ̀ kan orílẹ̀-èdè òun náà ni pé one

sáwọn zero yẹn gẹ́gẹ́ bá ṣe ní bíbá yìí tó jẹ́ one five nine tó bá jẹ́ pé one one one lọ́wọ́ à ń bẹ̀ àjásípà máa ní unit matrix tàbí ká pè ní identity matrix tó ti yẹ mi báwọn ẹ pé ní sèǹtì máa ní one zero zero zero zero zero one zero zero zero one ẹ pé tẹ bá ṣàkíyèsí rẹ diagonal matrix ni ò ṣèrọ ni torí gbogbo element yẹn lójódo àyàfà tó wà ní leading diagonal ẹ wá rí àwọn tó wà ní leading diagonal yẹn gbogbo wọn jẹ́ kí ni o unity tẹ́ bá ti nírú nǹkan báyẹn a máa pè ní kíni o unit matrix a máa pè ní unit matrix eléyìí wa la máa ń pè ní kíni o identity a ní unit matrix tàbí identity matrix eléyìí la identity matrix ní three by three a ní identity matrix ní two by two náà kí lóun náà jẹ́ one zero zero one so tiye bá diagonal matrix ni o so tiye ṣùgbọ́n gbogbo àwọn tó wà ní kíni o tó wà ní leading diagonal rẹ̀ jẹ́ one la fi mọ̀ pé kíni o mọ̀ jẹ́ la mọ̀ pé identity matrix náà ni gẹ́gẹ́ bí zero matrix ṣe ṣe jẹ́ identity element fún addition matrix gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni identity element ló ṣe jẹ́ kí ni o gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni identity matrix jẹ́ kí ni o identity element fún multiplication matrix gẹ́gẹ́ bá ṣe mọ̀ rí.